ẹ káàbọ̀ padà gbáǹkọ́gbì ìròyìn mẹ́wàá sì ń tẹ̀síwájú lórí tẹlifíṣàn Orísun ṣùgbọ́n kó tó di wípé a tẹ̀síwájú ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí fi tó wa létí pé ní gbogbo ọjọ́ ìsinmi tí í ṣe ọjọ́ àìkú pátá ni a máa máa fún wa ní ìròyìn àṣà àti ayẹyẹ bí ẹ̀yin bá wá ní ìròyìn kan tí ń ṣe ayẹyẹ tàbí àṣà tí ẹ̀yin sì ní ohun kan ní ọ̀dọ̀ yín tẹ́fẹ́ fi tó wa létí ẹ lè padà pè wá sórí àwọn nọ́mbà tí ó wà ní ìsàlẹ̀ móhùnmáwòrán wa yìí 0244 kí ẹ fi ohunkóhun tí ó bá wà lọ́kàn yín tàbí tó ń ṣẹlẹ̀ ní àyíká yín kí ẹ fi tó wa létí ìròyìn ń tẹ̀síwájú. ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ pẹ̀lú àjọṣepọ̀ àjọ tó ń rí sí ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ náà ìyẹn universal basic educational commission ubeb e ti yan iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ mẹ́rìndínláàádọ́rin láti jẹ àǹfààní nínú ètò kan tí wọ́n gbé kalẹ̀ láti ṣe àgbésókè àti ìdàgbàsókè àwọn iléèwé èyí tí wọ́n pè ní ubec school basic management committee school improvement program ìyẹn ti ọdún yìí èyí wà nínú ọ̀rọ̀ àtẹ̀jáde tó tẹ àwọn oníròyìn lọ́wọ́ nílùú ìbàdàn látọwọ́ wàsíù ọlátúbọ̀sún tó jẹ́ kọmíṣánná fún ọ̀rọ̀ ìròyìn àṣà àti ìgbafẹ́ ọ̀rọ̀ àtẹ̀jáde ọ̀hún tí dókítà nureni adeniran tó jẹ́ alága state universal basic education board ìyẹn subeb ṣàlàyé ní kíkún pé àjọ ubec gbé ètò ọ̀hún kalẹ̀ jẹ́ kí àwọn ará ìlú náà lọ́wọ́ nínú ìdàgbàsókè àwọn iléèwé Adéníran tó ń sọ̀rọ̀ síwájú àwọn ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ ọ̀hún káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọ́fíìsì rẹ̀ ó rọ̀ wọ́n láti tẹ̀lé gbogbo àwọn àlàkalẹ̀ àti gbogbo ètò tí àjọ UBEC ti bu ọwọ́ lù kí wọ́n sì rí àǹfààní jíjẹ́ ọmọ ìgbìmọ̀ ọ̀hún gẹ́gẹ́ bí àǹfààní láti sin agbègbè wọn láì sí ojúṣàájú alága náà olùdarí gbogbo iléèwé tó ń jàǹfààní àwọn ìgbìmọ̀ náà ṣàlàyé ó sì sọ wípé iṣẹ́ àwọn ni láti rí dájú wípé ètò náà ó kẹsẹ̀ járí onídàgbàsókè ètò ẹ̀kọ́ jẹ́ gómìnà Ṣèyí Mákindé lógún púpọ̀ láti rí dájú wípé ètò ẹ̀kọ́ tó lọ́rìn ó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lákòótán Adéníran sọ fún àwọn ìgbìmọ̀ náà láti ṣọ́ra kí wọ́n sì wà ní ojúlá alákọ̀ọ́fín ṣọ́rí kí wọ́n má sì fún ẹnikẹ́ni lówó lórúkọ wípé láti jẹ ọ̀dọ́ tàbí adarí UBEC ní àwọn agbègbè tí wọ́n wà. nínú oṣù January yìí ní ìjọba àpapọ̀ ṣàlàyé wípé òun yóò ṣí ẹnu bodè èyí tí wọ́n ti tì pa látọ̀dún tó kọjá bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ ènìyàn fi àìdùnnú wọn hàn lórí títì tí wọ́n ti àwọn ẹnubodè orílẹ̀-èdè Nàìjíríà pa iléeṣẹ́ tẹlifíṣàn Orísun fi ọ̀rọ̀ wá àwọn ènìyàn lẹ́nu wò ní Adó Èkìtì ìlú Àkúrẹ́ àti ìlú Èkó ẹ jẹ́ ká gbọ́ bí àṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orísun ṣe mú eléyìí wá fún wa. Láti oṣù kẹjọ ọdún 2019 tí Ààrẹ Muhammadu Buhari ti kéde pé kí gbogbo ẹnu ibodè lórí ilẹ̀ di títì pa ni gbogbo nǹkan ti yí padà. Nígbà tí àwọn kan ṣàlàyé pé gbogbo nǹkan yí padà láì dáa, ìjọba fi hàn pé àwọn ènìyàn náà ni yóò padà jẹ àǹfààní ìgbésẹ̀ yìí. Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè tí ó ní àwọn ènìyàn tí iye wọn ò dín ní igba mílíọ̀nù ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ohun tí àwọn ènìyàn náà ń jẹ ló ń wá láti òkè òkun tí ó sì jẹ́ pé ẹnu ibodè lórí ilẹ̀ ni wọ́n ń gbà wọlé. nítorí eléyìí ní kété tí ìjọba ti ẹnu ibodè ni gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí di ọ̀wọ́n gógó nígbà tí ìjọba sọ pé ìgbésẹ̀ yìí yóò mú kí iṣẹ́ àwọn àgbẹ̀ lórílẹ̀‐èdè yìí túbọ̀ ní àlùbáríkà sí i àwọn ènìyàn lérò pé ó yẹ kí ìjọba ti ki àwọn àgbẹ̀ lọ́wọ́ ju báyìí lọ kí wọ́n tó ti ibodè nílùú àkúrẹ́ arákùnrin fẹ́mi daniel ṣàlàyé pé ó yẹ kí títí ibodè náà jẹ́ àǹfààní fórílẹ̀-èdè yìí bí ó bá jẹ́ pé èrò ìjọba nípa rẹ̀ kò jinlẹ̀ tó. nǹkan tẹ́mi kàn rí sí nǹkan tán tí bọ́n ṣe ti bọ́dà yẹn ni pé tó bá jẹ́ pé bọ́n ṣe tì í pé àwọn ìrẹsì títí wá ṣe ọ̀dà sáà ni pé wọ́n máa ó máa pọ̀ ń ta ṣe rí ìlú yìí á pọ̀ oúnjẹ tí wọ́n dẹ̀ ń produce ṣe ọ̀dà sáà tí à ń produce síta ó kéré jọjọ láti fíìdì wa ẹ rí i pé bọ́n ṣe ti bọ́dà yẹn gbogbo àwọn kan wọ́n ṣe ọ̀dà sand bọ́n ṣe ti bọ́dà yẹn tó bá jẹ́ pé bọ́n ṣe tì í yẹn pé gbogbo kan máa di àwọn èèyàn lọ́rùn ìbá pé gbogbo àwọn ìrẹsì tá à ń produce ní ọ̀dọ̀ wa ń bíbà ẹ̀ pé gbogbo àwọn èèyàn máa ríra ní ẹ̀dínwó ìbádà bẹ̀tẹ̀ bá rí ń sìn ìrẹsì tí ó yẹ kó ju five thousand six thousand tó jẹ́ pé èmi àti yín ká mówó lápò báyìí ṣe understand kákan lọ ra rẹsì ní ọjà kò rí báyẹn mọ́ báàgì rẹsì ti tiwa tiwa tá a náà produce nàìjíríà gan ó dáa pé wọ́n ní bóyá bíi almost seventy thousand àwọn èkó fẹ́ gbé tiwọn lẹ́sìn nílùú Adó-Èkìtì ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí a bá sọ̀rọ̀ fẹ́ kí ìjọba gbé ìgbésẹ̀ ní kíákíá láti lè jẹ́ kí ọ̀wọ́n gógó oúnjẹ kí ó di ohun tó wálẹ̀. àrùn gbogbo nǹkan tó ń tàn sí ó ti wọ́n kó bá wa ní sílẹ̀ àkọ́kọ́ oúnjẹ ráìsì tó ń tà ní kinní kan tẹ́lẹ̀ ráìsì ẹ̀sìn ó ti sún wa kó dínlẹ̀ kó máa ta ráìsì díẹ̀ dá àwọn nǹkan tí wọ́n ti jẹ́ kí ó ṣe kinní kó máa jẹ́ kó rọrùn. bí àwọn ènìyàn ti ń pàrọwà yìí ni ìjọba ń sọ wípé ìjàmbá àwọn onífàyàwọ́ lórí ètò ọrọ̀ ajé nàìjíríà ló ti wálẹ̀ sí i nígbà tí ohun ìjàmbá tí àwọn onísùmọ̀mí fi ń ṣiṣẹ́ láabi wọn kò ráyè wọlé ọ̀pọ̀ àwọn ènìyàn nílùú èkó ló sì fara mọ́ ìgbésẹ̀ ó ó jẹ́ kí àwọn àgbẹ̀ wa tún kán tún tẹ̀síwájú láti máa ṣiṣẹ́ sí nítorí nísìnyí gbogbo ibi la ti ń rí ibi tó ti ń ṣe local rice unlike before tẹ́ pé local rice ò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ ní ní agbègbè wa níbí báyìí ṣùgbọ́n báyìí nìsín local rice ti pọ̀ ń ta and ó ti jẹ́ kí ó ti fún wọn ní time láti mọ̀ pé ehm, láti invest more lórí agriculture. lórí tibodè yẹn mo support ẹ mo mo gbà wọlé àbá yẹn wà ó ṣe dáadáa gan because tá a bá rí táwa Nigerians gan bá rí àwọn other countries tó yẹ pé wọ́n bẹ̀rẹ̀ lénìí kì ṣe pé wọ́n bẹ̀rẹ̀ wọn ò develop wọn ò dìde lọ́jọ́ yẹn àwọn náà ń ṣe é ni so mọ́dẹ̀ ṣe ń ṣe é làwọn náà wá jẹ́ ẹni tó yẹ pé Nàìjíríà náà lọ ń sásá bẹ́ wọn lénìí so lórí ibodè yẹn ó ṣiṣẹ́ fún ètò ọrọ̀ ajé wa lọ́tọ̀ torí gbogbo àwọn kan míì tó yẹ pé a máa ń ṣe ní orílẹ̀-èdè wa yìí táwọn èèyàn ń gbà á ẹni tí tó bá ti jẹ́ ti nàìjíríà àwọn èèyàn máa ń bìlì pé fake ni pé kì í ṣe original pé kì í ṣe nǹkan tó ṣe and two ó dẹ̀ tún help security wa torí ta bá wò ó látìgbà tán ti ti ibodè boko haram or no boko haram wọn ò strike láti ìgbà yẹn ta bá wo last year a máa notice pé irú christmas period yìí wọ́n ti máa lọ mọ́ṣáláṣí àbí kán lọ eh, church kán ti lọ ṣe oríṣiríṣi àwọn bó ṣe ń ṣe ṣùgbọ́n this time around lẹ́nu àkókò yìí a rí i pé kò sí yẹn. tí a bá gbàgbé àjọ aṣọ́bodè nílẹ̀ nàìjíríà ti sọ pé àwọn ti pa ẹgbẹ̀lẹ́gbẹ̀ bílíọ̀nù náírà láti ìgbà tí ẹnu ibodè tó ti di títì pa. kò jẹ́ bí tẹlifíṣàn orísun ṣe mú eléyìí wá fún wa. àjọ tó ń rí sí ètò ìdìbò nípínlẹ̀ ondo ODEC ti ṣetán láti ṣe ìdìbò ìjọba ìbílẹ̀ nípínlẹ̀ náà lọ́dún yìí ìdìbò alága àti ti olùdarí agbègbè ìdàgbàsókè ìyẹn kánsẹ́lọ̀ ni yóò wáyé ní ọdún yìí bí a ti mọ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí kò wáyé lọ́dún tó kọjá látọ̀rí àwọn àdójúkọ kan tó ṣẹlẹ̀ ní àwọn ìpínlẹ̀ náà àmọ́ ní báyìí alága àjọ Ondo State Independent Electoral Commission ODEC ìyẹn kòfẹ́sọ̀ Yomi Dinakin ti sọ wípé àjọ ọ̀hún ti ṣetán nítorí pé wọ́n ti ṣẹ́gun àwọn àdójúkọ eléyìí tí ó ń bá wọn fínra. gẹ́gẹ́ bí òfin odidi àádọ́rùn ọjọ́ ni wọ́n gbọ́dọ̀ fún àwọn tọ́rọ̀ ìbò ọ̀hún kàn láti gbáradì. ìpínlẹ̀ Ondo ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ òfin lórí gbogbo àwọn arúfin ojú pópó tí kì í tẹ̀lé iná tó ń dá ọkọ̀ dúró àti àwọn tí kì í pa òfin ìmọ́tótó ojú òpópónà nà mọ́ ní ìpínlẹ̀ náà pàtàkì jùlọ ní ìlú Àkúrẹ́. olùdámọ̀ràn pàtàkì sí gómìnà ìpínlẹ̀ Ondo lórí ọ̀rọ̀ ìgbòkègbodò àti ìrìnnà fẹ́ kí gbogbo àwọn aráàlú náà mọ̀ nípa eléyìí kí wọ́n sì rí dájú wípé wọn kò tàsẹ̀ àgẹ̀rẹ̀ sí òfin náà. olóyè pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ìyẹn aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti ké sí àwọn tó ń rọ ààrẹ láti yan ọmọ oyè fún ipò rẹ̀ fọ́dún tó ń bọ̀ láti sinmi ẹ̀dọ̀. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ó ní àkókò sí pọ̀ bẹ́ẹ̀ ni ó rí àwọn tó ń ké sí ààrẹ gẹ́gẹ́ bí ọ̀tá orílẹ̀-èdè nàìjíríà gómìnà tẹ́lẹ̀rí ní ìpínlẹ̀ èkó ọ̀hún ló ṣe bàbá kẹ́ẹ̀pẹ́ sí ààrẹ fún ọdún tuntun kí ó sì lè jíròrò pẹ̀lú rẹ̀ lórí ìlọsíwájú ní ilẹ̀ nàìjíríà ó ní àkókò yíyan ọmọ oyè tí yóò díje dupò ààrẹ nínú ọdún 2023 kì í ṣe àsìkò yìí rárá nítorí iṣẹ́ pọ̀ fún ààrẹ muhammadu buhari láti ṣe lórí ètò ìṣúná àti àwọn nǹkan mìíràn tinubu sọ wípé kí gbogbo ènìyàn gbájúmọ́ bí wọn ó ti ran ààrẹ Muhammadu Buhari lọ́wọ́ nínú ìlọsíwájú tí yóò bá orílẹ̀-èdè Nàìjíríà kì í sì ṣe ọ̀rọ̀ yíyan ọmọ oyè lọ́kàn lásìkò yìí ó tẹ̀síwájú pé bí ètò òṣèlú ṣe dùn tó ó ní wọ́n ní láti mú gbogbo rẹ̀ lẹ́sẹẹsẹ ni nípa gbígbájúmọ́ ìpèsè ohun amáyédẹrùn fún àwọn ènìyàn kí gbogbo ìlàkàkà àti ìlérí ààrẹ kí gbogbo rẹ̀ lè di mímúṣẹ olóyè Tinubu wá dá àhesọ ààrẹ pé yóò padà fún sáà rẹ̀ síwájú sí i ju tàtẹ̀yìnwá lọ ó wá da gbogbo rẹ̀ nù bí omi ìṣanwọ́ ó ní ààrẹ Muhammadu Buhari ló ti kọ́kọ́ sọ nínú ọ̀rọ̀ rẹ̀ fún ọdún tuntun wípé òun kò ní díje dupò lọ́dún 2023 bẹ́ẹ̀ ni kò sí lọ́kàn òun láti fa ọmọ oyè kankan kalẹ̀ àmọ́ ẹni ọ̀wọ̀ Bákàrè ké sí ààrẹ láti yan ẹni tí yóò gorí àléfà lẹ́yìn rẹ̀ èyí tí iléeṣẹ́ ààrẹ sọ wípé kò lè wáyé àmọ́ òye ti ń fojú hàn wípé ẹni ọ̀wọ̀ bákàrè àti olóyè Tinubu ni wọ́n ń lépa dídi ààrẹ orílẹ̀-èdè yìí bákàrè sì ti fi ìpinnu rẹ̀ hàn sí gbangba àmọ́ olóyè Tinubu kò tí ì sọ ohunkóhun. ààrẹ Muhammadu Buhari ti ké sí àjọ tó rí sí ètò ìdìbò ní ilẹ̀ Nàìjíríà ìyẹn INEC àti àwọn ọlọ́pàá láti rí dájú wípé ìdìbò jẹ́ ohun tó ń gbé èròǹgbà àti ohun táwọn ará ìlú ń fẹ́ síta. ààrẹ muhammadu buhari sọ eléyìí nígbà tó gba alága àjọ inec ọ̀jọ̀gbọ́n mahmood yakubu àti ọ̀gá àgbà ikọ̀ ọlọ́pàá ìyẹn muhammed adamu lálejò nílùú àbújá. ààrẹ ṣèlérí láti ṣàrídájú ètò ìdìbò tí kò ní màgòmágó kankan nínú nípa gbígba àwọn ọ̀rọ̀ kan sílẹ̀ alàgbà Fẹ́mi Adésínà tó jẹ́ alukoro fún ààrẹ ló sọ eléyìí jáde wípé ààrẹ sọ fún àjọ INEC pé gbogbo ohun tó gbọ́dọ̀ jáwé olúborí nínú ètò ìdìbò ni kí wọ́n ṣe láti rí dájú wípé àwọn ènìyàn rí pé òótọ́ àti àkóyawọ́ ń bẹ nínú ètò ìdìbò gbogbo. ó ètò ìjọba àwa ara wa jẹ́ èròǹgbà àwọn ènìyàn ìran wọn sì gbọ́dọ̀ wá sí ìmúṣẹ wípé òdodo òun ó gbọ́dọ̀ lékè ààrẹ wá ṣèlérí ìpinnu rẹ̀ láti fún ilẹ̀ nàìjíríà ní ìlànà ètò ìdìbò tí yóò wà lára èyí tó dára jùlọ lágbàáyé ó sì rọ àjọ INEC láti rí dájú wípé wọ́n gbájúmọ́ bí eléyìí yóò ṣe di mímúṣẹ kí àwọn ènìyàn tún lè máa nígbàgbọ́ nínú wọn sí i ààrẹ muhammadu buhari lu àwọn ọlọ́pàá lọ́gọ̀ ẹnu láti máa ṣàmójútó ètò ààbò tó péye ní gbogbo ìgbà àti ibi tí ètò ìdìbò bá ti fẹ́ wáyé láìsí ojúṣàájú tàbí ìdúkokò mọ́ni àjọ INEC àti adarí ọlọ́pàá wá fi ààrẹ lọ́kàn balẹ̀ wípé àwọn yóò ṣiṣẹ́ bí ó ti tọ́ àti bó ti yẹ láì fi igbá kan bọ̀kan nínú wọn ni àwọn mú ààrẹ gẹ́gẹ́ bí olóòótọ́ àti olódodo ènìyàn tó máa ń fẹ́ fi ojú ọwọ́ han àwọn ènìyàn gbogbo lákòótán ọ̀gá àgbà yanyan ikọ̀ ọlọ́pàá Àdàmú sọ wípé àwọn yóò fi ẹnikẹ́ni tó bá fẹ́ lo ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí jáwé olúborí nínú ètò ìdìbò jófin kí ó lè jẹ́ ẹ̀kọ́ fún àwọn olóṣèlú tó kù tó máa fẹ́ fi ìwà ipá àti ọ̀nà ẹ̀bùrú wọlé sí orí ipò. bẹ́ẹ̀ ni ọ̀gá àgbà àjọ INEC náà Mahmood Yakubu sọ wípé àwọn ti ya ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kínní ọdún yìí sọ́tọ̀ fún àtúndì ìbò fún àwọn ìjọba méjìdínlọ́gbọ̀n tí ẹjọ́ wọn ń bẹ ní ilé ẹjọ́ ní àwọn ìpínlẹ̀ mọ́kànlá kò ní dùn kó pọ̀ ṣeun báyìí náà ni ọbẹ̀ oge ṣùgbọ́n ká tó máa lọ ẹ yẹ kí n tún sọ fún wa kí n tún rán wa létí wípé ọjọ́ ìsinmi òun ni ọjọ́ tí a máa mú ìròyìn àṣà àti ayẹyẹ wá fún wa bí ẹ̀yin bá wá ní ohun kan tí ẹ fẹ́ fi tó tẹlifíṣọ̀nù Orísun létí pàápàá ní ẹ̀ka ìròyìn ẹ lè kàn sí wa láti ara nọ́mbà tó wà ní ìsàlẹ̀ móhùnmáwòrán kò ní jù báyìí lọ fún ìròyìn gbàǹkangbè mẹ́wàá wa ti ọjọ́ òní ṣùgbọ́n ká tó máa lọ ẹ ká máa rántí wípé má rẹ́rìn jù má sọ̀rọ̀ jù má ṣiṣẹ́ jù má sáré jù má rìn jù má wòran jù má ṣàṣe jù nítorí pé jù tó rí yẹn ó máa padà wá dùn ẹ́ jù àjùwà ṣe kò ní jù báyìí lọ tí tó fi máa di ọ̀la alágbára olódùmarè tá a máa fi rẹ àti àánú tá a máa fi pàdé orúkọ tèmi ni ṣògo rẹni kejì àbíọ́nà ó dàárọ̀ oorun ayọ̀ láòsùn.